bí yàn ń ṣe Islam tí ń kírun tí ń gbà ọ̀ tí ń ṣe láyé ayọ̀ ọlọ́run ẹgbẹgbẹ̀rún lójoojúmọ́ kódà one million lójoojúmọ́ torí tàbá dé tọ́ba wọn sí tẹ́bọ́ bá dé tọ́ba wọn sí àjẹtí pé èsì mùsùlùmí. ìyẹn ni pé ìsìlámù rẹ̀ ò lè pín tó fi àlùbárọ́ àtúmìnà ṣe tó fi túpa túṣẹ̀ jápá jásẹ̀ tó fi kọ̀yìn sí gbogbo tẹ́ ń pè ní ẹbọ lẹ́yìn ìgbà tó bá gbà pé ọlọ́run bá lòun sìn tán hmm. tó rẹ̀ ń sìn ó tún wá jìnà sí ẹbọ ẹbọ kékeré ni ó hmm. ẹbọ tó tóbi ni ó hmm. ẹbọ tó hàn ni ó ẹbọ tó pamọ́ rẹ̀ ló fi jẹ́ sí pé ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tàbí ká máa mú nǹkan ní ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ ń wú gbogbo ìjọsìn tí àbájọ sí torí pé ẹbọ tẹ́ ń wo ni opposite lọ jẹ́ fún ìsìn ọlọ́run ọba lẹ́yìn kan ṣoṣo méjèèjì òṣèlú papọ̀ lẹ́ẹ̀kan náà ìrìbọ̀rọ̀ máa jẹ́ ń láàrín láàrín ọ̀lá àti yé parí pàpapọ̀ mm. ọ̀fọ̀ ọmọ kan ní inú kọ́ jẹ́ ń láàrín láàrín ọ̀lá tọ́kọ̀ yìí sí yé parí pa mm. àbọ̀kọ́ jẹ́ sí pé ọkùnkùn mà pé ó sì ti sàǹgó mú ìwà padà mm. yé parí pa lọ ń jẹ́ o ìtara mùsùlùmí mọ́ mm-hmm. ìyẹn ni pé kò ṣe sí ọgbọ́dọ̀ jẹ́ mọ́ wáhìd ọgbọ́dọ̀ jẹ́ ń tí ń ṣe láàrín tó ti tàwíìd kọ́ wá jẹ́ sí pé ó tún wà máa mú nǹkan mímọ̀ lọ́wọ́ba ló hmm. jẹ́ sí gbogbo mùsùlùmí tó so nǹkan mẹ́nu ọ̀nà ilé rẹ̀ tó ń gbọ́ mi báyìí hmm. èyí tí mùsùlùmí o hmm. torí pé o ti mú yí ìpàrìpàmọ́ díẹ̀ nù ah, ẹlòmí sọ pé a tẹnu ọ̀nà tó ń so mọ̀ ọ̀dọ̀ àwọn àfáà ló ń ti lọ gbà eh, ọ̀dọ̀ aláàfáà aláàfáà aláwo ni lọ́pọ̀ jù nísìn àti pé àfáà tó bá ń sin nǹkan tó takun Mm. ẹnìkan òtún ní jẹ́ mùsùlùmí tí ó pè láyé láyé ọlọ́run lòun sí kó ń jẹ́ pé nínú ọkọ̀ rẹ káà rẹ tó ń wà lọ́bọ̀ tí ń gbọ́n bí òtún gbọ́n nínú káà ni ẹ̀rọ pé òtún fi kẹ́kẹ́ kọ́ bẹ̀ òtún mm. fi yàrí síbẹ̀ àwọn kan máa ń fi yàrí síbẹ̀ wọn lóògùn òpin mọ́tò ọmọ ní àṣídẹ́ǹtì mm. gbogbo mọ́tò ní àṣídẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n bá gbẹ́kúdé inú rẹ̀ padà nàám nípa báyìí ẹ̀yin ò lè jẹ́ mùsùlùmí tí ó jẹ́ láyé láyé lọ́ tí ó tún wá mú nǹkan mímọ́ ọlọ́wọ́ bá nígbà tó wá jẹ́ ti pín tó lọ́wọ́ bá dá wa nítorí ẹ̀ ẹ̀yin olùgbọ́ mi

ọlọ́run wà ní sàlàyé fún apin tó lè bá tàbí ìdùn ẹ̀jẹ̀ tí ọba sàlàyé ẹ̀fọn akọ fẹ́ràn wa tán nìyẹn ni ẹni mm. pé ó fẹ́ràn wa mm. àwa sàlàyé àwọn nǹkan tó tún lè kò bá níta torí ẹ̀dá wa mm-hmm. níta torí ẹ̀dá wa ni la ilaha illallah mm-hmm. níta torí ẹ̀dá wa ni islam mm-hmm. níta torí ẹ̀dá wa ni ashhadu an la ilaha illallah níta torí ẹ̀dá ni. ẹbọ títí wọn wọn gbogbo ìta máa kò tí o rẹ pé mẹ́nu ọ̀nà yìí ẹbọ ló kọ ẹ̀ jẹ́ ẹnìkan kọ́ ọ̀rùn mi ó béèrè lánàá ó ní ẹ wíwẹ̀ ó ní wẹ̀ kí wọ́n bá yàn gún mọ́ nǹkan kan hmm. káfí wẹ̀ oníṣẹ́bọlù náà ni mo hmm. ní kí ni wọ́n ní ọ̀sẹ̀ yìí ó sì hmm. àti pé kí ni wọ́n gún mọ́ bẹ̀. gàbí eh, eh, sáìdì méjì láti ti dájọ́ mẹ́rin yìí dà kọjá sí pé wọ́n gún orí èèyàn mọ́ àbí wọ́n gún orí eku mọ́ wọ́n náà sì mọ́ wọ́n náà mọ́ kó àbálàǹgbà wọ́n náà mọ́ kó gbogbo àwọn èèyàn wẹ̀wẹ̀ ku wẹ̀ láyé wọ́n náà ti mọ̀ pé omi tó fi wẹ̀ omi aláǹgbà tí wọ́n fi gún ọ̀sẹ̀ fún ọ̀nì tó fi wẹ̀ ni omi ń wọnú ara rẹ̀ àbí ìwọnú ara rẹ̀ wọ àwọn sáyẹ́ǹsì náà sọ pé gbogbo bí oorun wà iná ìròyìn pé omi òróró aláǹgbà ti wọnú ara rẹ̀ bẹ́ẹ̀ ni àwò kí ni wọ́n fi gún náà olóhùn ọmọ tí gún mọ́ àkọ́kọ́ náà pọ̀ ọmọ tí gún náà ọ̀gbọ́dọ̀ lò ẹlẹ́ẹ̀kejì ni kí ni wọ́n ní yóò ṣe fún ọ mm-hmm. ní ẹni yóò protect àwọn kò ní gàbù wípé mm-hmm. ẹ̀bẹ̀ àwọn àgbà ni mm-hmm. wọ́n láàbù ní ọjọ́ fáwọn ah, ah. wọ́n á ní ìwọ ọmọ ìyá mi tó ń pè mí mo ní sàkóbìnrin náà wọ́n máa mú jù eh, mo ní ọṣẹ yẹn nígbà tí wọ́n fẹ́ ṣe fún ọṣẹ dúdú ní dúdú ni ok tí wọ́n gún ni àbí wọn ò gún ó ní wọ́n gún ni kí ni wọ́n fi gún olókùúta mo ní ṣé inú ọṣẹ lè dọ̀kan máa fòkúta gún òun gbọ́n máa fi gbá òun mm, oníkò lè dùn wọ́n sọ wá kọ̀kọ́ yarí pé òkúta mọ́gùn ni oníkò yarí ọ̀sẹ̀ tí ò lè gba ara rẹ̀ lọ́wọ́ òkúta lọ́wọ́ odó tó wáyé kó dóní àti ṣègùn tí ò lè gba ara rẹ̀ lẹ́dọ̀wọ́ ọmọ odó tí náà ni wà gbà wọlé la ilaha illallah lójú ẹsẹ̀ nílà káyẹ̀ sí mm-hmm. ẹ̀bọ̀n ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ń ṣe oṣooṣù àgbà wà ní mm, mm, mm. ẹ̀nà tọba yóò pẹ́ àìsàn ní afẹ́ fi wò tá a bá mọ̀ pé ní afigun dá ilé tó pé bọ́yá ewé ní afigun tó wájẹ́ sígbà àìsàn skin ń dà ọ́ láàrùn wọ́n á ní òfin ọ ibọ́ kan ara skin ni ṣé lè lọ kan sọ́sẹ̀ tó fi lọ kan kádàrà ní sámà tó fi ẹkú yọ àmọ́ àmúwó wá ọ̀sẹ̀ ni ó dáàbò bọ̀ kò sí sí tó nípa báyìí gbogbo